chẹ́ǹjì ó ní túmọ̀ nǹkan tí ń mú wá ǹjẹ́ òun àtúntẹ̀lé útúbẹ̀ eléyìí kò lè dọ́ni o òun náà ní alìjámúrù bẹ́yìn àhàdíìsì àwọn nùsùsìlì wáàrídà fi ádámì tàgọ́yìrì lọ́kọ́dà wọ́n fi máa yúṣìírù náà bí annáwó kọ̀díyà tàgọ́yìrì àwọn àṣìṣìṣì jámù láàrin àwọn àhàdíf tó wà lórí pé kádàrá ò lè chẹ́ńjì àti àwọn èntì ń jọ bí ẹni pé àbí ó ń chẹ́ńjì ṣùgbọ́n ṣáájú ká tó lọ ọbẹ̀ yẹn a kọ́kọ́ gbé láti bí àdífi ìyá wa Ummi Habiba zawdat rasulillahi sallallahu alayhi wa sallam anusra sallam. أولا لنجك وهذا الحديث أخرجه الإمام مسلم رواه في الصحيح من حديث أبلا بن مسعود رضي الله عنه قال قالت زوجة صلى الله عليه وسلم أم حبيبة اللهم أمتعني وفي رواية اللهم متعني بزوجي رسول الله صلى الله عليه وسلم وبأبي أبي سفيان وبأخي معاوية فقال لها رسول الله صلى الله عليه وسلم قد سألت الله لآجال مضروبة وأيام معدودة وأرزاق مقصومة ولو ولن يؤخر ولن لن يؤجل شيئا قبل حله أو حله على الوجهين أو يؤخر شيئا قبل حله أو قبل حله على وجهين ولو سألت الله ولو قلت اللهم إني أعوذ بك من عذاب في النار أو عذاب في القبر لكان خيرا وأفضل النبي صلى الله عليه وسلم ọgbọ́ tí ìyá wa umu habiba ọ̀kan lára àwọn èèyàn sọ islam náà ni wọ́n ṣàdúrà níjọ́ kan wípé gẹ́gẹ́ bí obìnrin kọ̀ọ̀kan hàn sí lè sọ allahumma amtini bizawji rasulillah inú ruwaya mi allahumma matini bizawji rasulillah sọ̀rọ̀ sálám ọlọ́run ọ̀bọ̀ ìyá àṣàánú mi jẹ́ ń mi jìnnà jọ́ náà bá ń jìnnà má jẹ́ bí o tètè kú o májèmí náà tètè kù fún un jẹ́ àlòra wa gbó tú tú tú bí wọ́n ṣe máa ṣàrọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa náà níjọ́ tí bá ń ṣèyàwó àbíjọ́ tí wọ́n bá ń sìn náà lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ Allahumma matini bi zawji rasulillah májà nàbí òkú rèwerèwe máa ń lọ o jẹ́ ọba ń jìnnà wàbí abi abi Sufyan báà mi náà mọ́jọ́ náà tètè kú jẹ́ rí pẹ́ káànú ò rí mi pẹ́ wọ̀bí áhì màáwíà mo mọ̀ láìkí ọmọ ìyá màáwíà pọ̀ o mọ́jọ́ náà tètè kú jẹ́ àjọ lórí ayé ìgbó tú tú tú wọ́n sàṣà wọ́n á gbọ́ sàdúrà yìí àmì wọ́n á pè ya wọ́n pé ah sàántì láàlì àjálì mà mọ̀dúrúbà ó sì ń tún ṣẹ̀ṣẹ̀ ń bẹ ọlọ́run sórí àwọn ọdún tó ti sí ló ń kálukú lórí tó sì ti stampu ẹ̀. wà á yá mi màdúdà àti lórí ọjọ́ tó ń kálukú ó lò láyé tó jẹ́ ti ló ń kà wa arzakin makusuma gbogbo àtọ́ nkọ́kọ́rọ́ ń jẹ́ ẹ̀yìn ogun yìí tó bẹ̀rẹ̀ lórí mi tẹ̀ lórí ìwọ náà tẹ̀ lórí ọba rẹ torí gangan ìntòǹkálukú wọ́ọ̀ jẹ́ láyé tó bá tiẹ̀ e tán àtúnṣe kankan ń bẹ̀ mọ́ wọ́n ti pín tá a jẹ̀ ń bẹ̀ náà ìyàsọ̀tà lónìí o iye ọkọ̀ tá a gùn ni o iye ràkúnmí tá a sì kíni ni o iye oúnjẹ tá a jẹ ni o iye omi tá a mu ni o. kódà èntọ́ bá jẹ́ pé tiẹ̀ ò tún sínú rẹ̀ yóò tún gun ọkọ̀ lọ èntọ́ kan ọ̀balẹ̀ débẹ̀ yóò tún gun plane lọ ẹnìkan nínú wa ní ìsìn gbogbo ẹni omi tí ọba mú nù parí ọdún yìí tí bá ń bẹ́ ń sàwùrí yọ lọ sí ají ó mọ̀ náà ní ọ̀rẹ́ rẹ̀.

sàárè o làkàna khayran wa afdala ìbá lóore ju ń tọ́ ṣẹ̀ṣẹ̀ ń béèrè lọ ó sì tún dáa pọ̀ jù lọ ká má ti kó mbẹ bí bá tún pé má jẹ ń wọná má jẹ jìyànú sàárè sọ́ọ̀nù òsì nù tí a ti kọ́kọ́ kọ tẹ́lẹ̀ tá a ti ṣàlàyé àbí òsì mbẹ àdàbí dáyọ̀ yọ ó mbẹ́mbẹ́ o. آميتي تماري أسوقكم إلى ما جاء من حديث علي ابن أبي طالب رضي الله عنه وارضاه وكذلك جاء من حديث أنس ابن أبي إيه، إيه، ابن مالك رضي الله عنه وارضاه أمسسان سوير من سره أن يمد له fi umurihi hadithi ti alinu gbogbo ẹnikẹ́ni tó bá wù kọ́mọ tètè kú láyé yìí wàyíwọ́ sàlẹ̀wù fi rìsíkì tó sì fẹ́ ní dúkìá tí ó láyé yìí wà á níwò mẹ́yìí tàtà sùn tí ó tún fẹ́ kúkú òjijì. ọ fẹ́ lo gbogbo gbèsè ayé rẹ̀ débi kún ó pé yìí o sì tún wá fẹ̀mí gígùn kẹ ó sì àláṣeyọrí ọwọ́ àṣẹrù kábí ọ̀dà kí ni tí ó máa ṣe kó ṣe nǹkan fáìlì yasin rahimahu ya máa dàbí rẹ̀ pọ àyìnwá sàlẹ̀hù fi rìsíkì ẹ̀ńtọ́ bá fẹ́ kí dúkìá wọn pọ̀ aw àyìnwá sàlẹ̀hù fi ajali tàbọ̀ fẹ́ kí òun ọmọ tètè kú ọ̀làyé fàlìyàsíl rahimahu kọ́yà máa dàbí ẹ̀pọ̀ wàjẹ́ àfihàn mustadrak ìdàrọ̀ mahakim hadith abdul abbas radiyallahu ta'ala anhu wa ardahuma arsan sọ wípé hmm, inna Allaha la yu'ammiru bil qawmi inna Allaha la yu'ammiru bil qawmi diyar wa yuthammiru lahum al amwal wa lam yanzur ilayhim. منذ خلقهم بغضا لهم قالوا كيف ذلك يا رسول الله قال بصلتهم لأرحامهم أرسل صديق اسمه إن الله لا يؤمر بالقوم الديار àwọn èèyàn kẹsì ń bẹ tó jẹ́ pé wọ́n pọ̀ wọ́n lè dúró di ilé tó kan wọ́n lè dúró di ìlú kan tó lọ́ wà á jẹ́ kẹ́mi wọn gùn gbogbo wọn bí ẹ ṣe pọ̀ tó ń. kọ́dà wọ̀nyí sẹ́mi ò lẹ́wọ̀n mi àmúwáì gbogbo ntáyé máa wá kí yóò sì tún wá ṣe rọrùn fún wa ojú àmàrọ̀ lásìkò tó yẹ kọ́rọ̀ gbogbo nǹkan wọn wọ́n máa ní nǹkan gbogbo nǹkan wọn sàmà dáa wàhálà mi yàn ń dòrò ilé yìí mò ń dò kọ̀lákọ̀ọ́hùn búkúdọ̀ ńláhùn ìyún lọ́wọ́ máa sọ abẹ́rẹ́ rẹ pé ẹ́ kódà láti jọ ọlọ́run sì ti dá wọn tí ẹ̀ pa àwọn èèyàn kò ní í síjú wọn lẹ́ẹ̀kan báyìí wọ́n wá rí pé ń bínú sí ẹ yóò sá máa gbà sí ni wọ́n sá máa rí ìyọ̀ rẹ̀ ni wọ́n sàgbé kílẹ̀ yẹn àṣetí ètò báyìí. afsan wa ni lisilatihim li arahamihim nítorí pé wọ́n ń da ìbí wọn pọ̀. kẹtù wá sọjú orí ẹnìkan ni ó tó gún gbogbo arúgbó àwọn ẹ̀tọ́ pọ̀ kẹtù sí ẹnìkan ni ó tó dá tó sínú wọn gbogbo wọn ni ó tó rán lọ́rọ́ kódà kò tún ní síjú kí ni wọn sí wọn o. kò ní í sí ju pé òun bínú kò ní í sí sí wọn. hada bin. anabi sallallahu alayhi wa sallam wa hada alhadith akhrajahu alimami ahmed fi musnad kama akhrajahu alimami tirmidhi fi sunan la qabla daa. النبي صلى الله عليه وسلم جاء في السنن وجاء في المسند مع أحمد كما جاء في السنن عند أبي داود من حديث عبد الله بن مغفل رضي الله تعالى أرضاه وكذلك من حديث سعد بن أبي وقاص رضي الله تعالى عنه وأرضاه ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àdísì ṣùgbọ́n méjèèjì padà túra wọn à ń pè nìkan ní Abdullahi ibn Mughaffal ọ̀kan nù ọmọ rẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ kan jọ kan ìwà ń bẹ lọ́hùn ìwà ń pè ọlọ́hùn ṣàánú mi Allahumma inni as'aluka al-qasra al-abyada an yamini li jannati idha dakhaltuha. ọlọ́run bá mi ntẹ́ mi nfẹ́ lọ́dọ̀ rẹ òní pé tí n bá ti wà lìjẹ́ náà white house ti bá kọ́kọ́ ń bẹ́ńbẹ́ òní o fún mi mọ́tò wá fún mi bí kankan láríjì náà èyí tó bá tó bọ́ sọ́wọ́ ọ̀tún tí n bá ti wà lìjẹ́ náà báyìí ilé tó fún mi pẹ̀tẹ́sì ńlá tí ó jẹ́ pé kọ́lọ̀ white ìní ó nì bí ọba tó ti ọwọ́ ìjẹun náà báyìí ọwọ́ ọ̀tọ́ ìjẹun náà báyìí tẹ́yìn ọba kọ́wọ́ báyìí kó tún jẹ́ pé bẹ́ẹ̀ ló fún mi ń dá bàbá rẹ̀ gbọ́ bàbá rẹ̀ ní dálé ìní sẹ̀mí tùrọ̀sàlám ìdá sàlítàlá àlìjẹ́nà khairun laka àǹtí sàlìjánná ọ̀dà àpapọ̀ pé wọ́n lọ́n jẹ́ wàlìjánná. wọ́tí awọ́n bíi mìíràn náà sọ pé wọ́n lọ́wọ́ bá má jẹ́ wọná nítorí kílódé nsọ bẹ́ẹ̀ gbogbo ntọ́ ọ̀sẹ̀ ń béèrè tó ń béèrè ẹnì sàbẹ̀sàsàlám yakul àdìsàn sọ fún akótó lọ ó ní sayakunu fi hadil umma àwọn èèyàn kan bọ̀ nínú umma yìí ya'taduna fi tuhuri wa du'a tó jẹ́ wípé aláṣejù wọn jẹ́ níbi ìmọ̀ra kí ni wọ́n jẹ́ o. aláṣejù wọn jẹ níbi ìmara kí n túmọ̀ rẹ̀ ẹlòmíì ọmọ ṣàlùwàlà bíi kápárì ọjà naam ẹlòmíì ọmọ sọ̀rọ̀ bíi kíni o bíi kápárì ọjà tẹ́ ẹ má bíi wẹ̀ náà ń gbẹ̀yìn ẹnìkan wá bọ̀ kanú àwọn àfa tẹ́ ń ti lọ ó ní òun wẹ̀wẹ̀ jẹnaba títí títí wọ́n fẹ́ẹ̀ tó bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin ọkàn ń tún wá nípara àwọn ètí ìmọ̀ òun lẹ̀ wà bẹ́ẹ̀nu omi òun wẹ̀ ń bẹ̀ òun tún wá bóde tẹ́ ń bẹ̀ padà sí tí mo bá ń ṣe wù àfààní gbogbo ìgbà tí jẹ́nàbà ti ṣẹlẹ̀ sí ọ máa wù ẹ̀ mà onígbòrò rẹ orí pórí ẹ ti dàrú nù wọn ò sì rẹ̀ wọ́n ilẹ̀ sí mà. ya'taduna fi tuhur wa du'a àdúrà tí wọ́n máa ṣe yóò ti máa kọjá ẹnu ààlà wọ́n máa gbẹ́rù gbọ́n rí níbi àdúrà wọn náà sẹ́nu náà rí wa kọ́ sígbà tó ń rọ ọmọ tiẹ̀ tó ń ṣerú àdúrà wọn ni a bàṣẹ́bàmá ọmọ pé ìdá òtíta lìjánnáta òtíta wà máa fi ọmọ lọ́kẹ́yìn kí ọ̀sẹ̀ yẹn fọlọ́wọ́n bá kọ́sìrì tó jẹ́ wáìtì tó jẹ́ kí ní wọ́n sá sùn tó o bá ti bí wọ́n bá sọ pé o sórí rí ọ wà lìjánná o. gbogbo tí bá ń bẹ̀ ń bẹ̀ nu oore ó ti di tiẹ̀ àti ńgbà ọba ń bèrè tí ń kún wáìtì èyí ń kún ní green kọ́ gbogbo tí sì ń bẹ̀rẹ̀ ń jẹ̀ náà kò séǹtì máa ń súyàn bẹ́ẹ̀ bákan náà ojú kan tún ìta nínú àwọn ọmọ fíyà mi ṣẹ́rù gbogbo ntọ́jẹ́ máa burú ná o ti bọ́ mbẹ́ nu sápọ̀lọ́ ń jẹ́ wàlìjẹ̀ náà èwo tún ni ìmọ̀ wàlìjẹ̀ náà tẹ̀ ilé ń pé góòdì ní àfìsèkí ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kódà tẹ̀rọ kan tún bẹ ní táwọn. ìdí akéjì ẹ̀ ni mí náà máa sọ wípé ah, ọlọ́run sásàánú mi sárti ẹ̀dín rápálá wọ kìtì àlìjẹ̀nnà náà hàdà tó sì jẹ́ wípé ẹni tí ó ní nǹkan kéré jù ń bẹ òní ó nílé ayé lọ́nà mẹ́wàá wàhádà fi sahih dàmú Bukhari rahimahullah ta'ala ẹni tí ó ní olùsí àlìjẹ̀nnà iná nìkíni o òní ó nílé ayé lọ́nà mélòó lọ́nà mẹ́wàá. bíyàn bá ní ọwọ́ owó Ìbàdàn yìí náà gan ẹ wá dúró gbádùn ṣùgbọ́n kí ni máa takùlà káyé ẹlòmíì gbígbí àwọn ará nọ́ọ̀sì tó náà nu ẹnì kọ̀ọ̀kan lálejò náà títóbi wá ó tó láti bi ìgànnà ìsíbímọ wáyé fífẹ́ wa. Si ọrọrùn fọmọ àlìjẹnà gíga wá sí gàdòpọ̀ náà kan lọ ọmọ àlìjẹnà kan lè di àpò ráìsì fíftì ayé ìtàn tó sì rí yàgbẹ́ kí sì tún lẹ́rìí wa ẹni tí ó sì wọná eyín kọ̀ọ̀kan lẹ́yìn ọmọ náà ojú òkè udù lọ́kàmọ́jà líìkì awọ ara nìkọ̀ọ̀kan tí ó wọ̀ náà téèyàn bá mẹ́ńtọ́ mẹ́sígùn ó tó rìn one thousand years. kèé sọ̀rọ̀ wàsá wọ́n tún wá bíúdì pé àbíúdì yìí fún gbàdùn wọ́n sì bíúdì ọtí náà kún ọlọ́run méjì àṣàyè o ojú kanu téèyàn bá wá ń ṣe àdúrà tádùá ń rí bẹ́ẹ̀ èpè náà òun náà tún rí bẹ́ẹ̀ kí lè rí wa tàbí kéèyàn máa fàìmọ̀kà gbọ́rọ̀ kalẹ̀ fúnra rẹ̀ anabi sallallahu alayhi wa sallam jaa fi sunan inda abi dawud bi isnadi sahih min hadith abi darda radiyallahu ta'ala arda qala rasulullah sallam inna al-abda idha la'ana shay'an hasan sọ pé gbogbo ntẹ́rù bá ti fẹnu ẹ̀ sọ lọ́rọ̀ òdì tó bá gbé sí pé. sọ́yìnrà ti lánà ti lọ sàmà ojú ẹsẹ̀ lè pín ogun sàmà lọ tọ́ba ti dé sàmà fàtúgùlà kùdùnà ha àbùwàbù ha ọlọ́wọ́ pàṣẹ pé ọyẹ ẹ̀ tilẹ̀kùn sàmà ẹ̀ méje pé wọ́n wọ bí o wọ́n tilẹ̀kùn sàmà èpè ònírà ìwọlé yóò máa jábọ̀ ńlẹ́tò yóò tó fẹ́ wọlé fatugula kuduna ha abuwaabu ha ọlọ́run tún ní ẹ ti ẹkún lẹ mọ́ mẹ́jọ okunu lẹ kò tún ní lọ́ba. fatahun yumna ta wọ yusra èpè ọmọ asáré káàkiri orílẹ̀ bó bá sáré lọ́ọ̀tún yóò sáré lọ́ọ̀sì fàyídà lam tẹ́jìrì mẹ́sàgán mùláàdán tí ò bá bi tí ó yà sí rọ́jà àti ìlàlẹ́dì lóyìn yóò padà sọ́dún ẹni tí a gbé sẹ́ẹ́ fa nkaana ahlan lidhalik tó bá jóńtọ̀ bá jẹ́ ní èpè èpè wọ́n ṣẹ̀ṣẹ̀ wà á mú tí èbá sẹ́ni èpè àbíbí ni yọ padà sọ́dọ̀ ẹni tó gbèsè ẹni tó tẹnu ẹ̀ jáde. ó sì nínú. No? àròtò ni téèyàn bá rẹ nìkan tí ń ṣe ti ọ̀dà tí ẹ ti bàbí lórí ibu ni ọ tó sì jẹ pọ máa jẹ náà ni nínú tọ́lọ̀ nǹkan fún. yọ̀ọ́ padà sọ̀dọ̀ èèyàn àbí òun padà èèyàn ẹ ti dáhùn rẹ̀ ojú kanu ojú mi tí àbá tiẹ̀ ń fẹ́ ń sọ nǹkan míì sí rẹ̀ wípé à ọ̀sánú o ògbóntọ́rọ̀ mi bá e já sí yàrá líkì àmà <laughs> má jẹ́ nsinmi láyé mi ntó gbé tánu àní ìsáfẹ́ jí yàrá líkì àmà ó sì rí bẹ́ẹ̀ náà ẹ sì ní kọ́dárù kèé chẹ́ńjì. جاء في الصين من مصر تعالى وجاء في سنن من نسائي من حديث أنس بن مالك رضي الله عنه أرضاه أني عاد رسول الله صلى الله عليه وسلم رجلا من الأنصار ẹnì kan nínú àwọn sọ̀hábà ara rẹ̀ ò yá ànábì wa lọ rèé bẹ̀wò ńgbà ànábì fasọ́rọ̀ kàlífàrúkì ẹni tó lómìnira tẹ́lẹ̀ ni tó sara nígbà táwọn bí orí o ti yọ tán nígbà ní akọ́rí ọ̀tún ogun ẹ̀ dára yìí nígbà sẹ́rí náà nù anabi ni la'allaka tad'u bi shay'in aw tasalu iya òun ṣàdúrà kan òun tọrọ nkankan lọ́dọ̀ ọlọ́run ó ní bẹ́ẹ̀ ni ànábì àmì ní kìlọ̀ máa wí ó ní mo máa sọ pé Allahumma ma kunta mu'aqibani bihi fil akhirah fa'ajjilu li fid dunya ọlọ́run bá mi o gbogbo ntọ́ ọba fi mọ̀ pé tí n bá ikú ọ̀làyé ìyá ni ó padà kángun sí fún mi lálìkì àmà nínú iṣẹ́ ọwọ́ mi máa bá ń papọ̀ sọ́ndìyà fún mi látàyé n ò fẹ́ mú kankan lọ́rùn dọ̀hún. Ah! àbínú tó wúlẹ̀ sí ẹjọ́ yìí ni ó ní àdébí ni ah! innaka la tutiquhu ó tó bẹ́ẹ̀ aw la tastati'uhu shakkun min ibo tí ara gbàǹtọ̀ ń sọ yìí ọba ní ah, kí ló wà àrùbí máa sọ yìí pé allahumma atina fi dunya hasana ọlọ́run sì dáadáa fún aláyé wafil akhirati hasana lálìkì àmàna báyìí ọba ti bọ́ mọ́jàlìkì àmàna mọ́jọ náà bọ́ waqina adhaban nar ó sì sọ́ǹbì yànnà. فدعا له فشفاه الله أمي بس أدوا فن لا لا ربيا أسن كداري تنجي إلي جاء في المسند مع أحمد وكما خدم الترمذي في السنن من حديث ابن عباس رضي الله تعالى عنهما وارضاهما ارسل سلم ان nínú riwaya mi ihtama sallallahu alaihi wasallam fi salatul ghadat anabi pẹ́ jíjọ́ kan gbogbo àwọn ẹtì wà mọ́sálásí wọ́n fẹ́ kírun àsùbá anabi pẹ́ jí bírírí anabi bá ń bọ̀ bó sì dé báyìí fasawwaba bis-salat ẹ̀yà ẹ̀sìn kọ́ ọ̀ma ní ọba sì kọ́ bá kírun fún wa wa tadawwaza ìhọ́fàf àbí ọ̀wà kéwútógùn tóró ṣẹ́gẹ́ ni ó ti pẹ́ jí kọ́ńtù wáyà hátàna kídìnà kídìnà nàtàrọ́ à kọ́rnà shams inú wáyà ni àyìnà shams kọ́dà àti rí tóòrùn ti yọba yìí yẹ sàmà bí kánà bí òjì rúùsìn níbi seven quarter after seven bìrì tó sáwọn mọ́sálásí ẹ̀kọ́ tó ń bẹ́ ń bi eléyìí hàn náà o níbi gbogbo àwa tá a rí màámu kọ́ra ìmáàmù ó lè jápọ̀ lọ ọ̀tọ̀ ni àmì ó sì bọ́ mọ́sálásí sikama sikama ọ̀pọ̀lọpọ̀ ń fi na mọ́sálásí irú káàkiri àdúgbò wọn pé kí ni o bọ́ra rẹ lẹ́yìn òkè ìmáàmù wa màdúrù ó wà kí ni o màdúrù ó ń ṣe ọlọ́run ti dé bá àrí tí ẹ ti ṣe kọ̀ ọ́ mọ́ wọ́n sì wà lórí ìdù lọ́wọ́ tó lọ padà nígbò òde padà àbúrò náà sọ wípé a kíyèsí pé bí ẹn pàdé bí gbàgbé pò ní jẹnẹba ni torí pé ńgbò òde padà irun rẹ̀ nǹkan fómi wọ́n sì wà lórí ìdù eŋti màmú bá ṣe lórí iṣẹ́ ari mi ìwọ filẹ̀ sáwọn bá bẹ̀ lọ́hùn má dàkún ẹ má tọ̀ tẹ́lẹ̀ mọ́sálásí ṣùgbọ́n yàn ọ̀kọ́lá bẹ́ẹ̀ sọ lónìí hamsa sáà ní ọ̀yá bí ẹ kírun tó báyìí àbá ní àyàntúmọ̀lẹ́ àwọn sọ fígọ̀n ẹnì kẹ́nu ni yóò gbọ́dọ̀ kó omi wa ìjọba báyìí ẹ rí i pé mo pẹ́ dásùnba wọn láwa náà kíyèsí anabi ni sa òbírùkùn bímà habasani ntí òde tètè di wàá bá yín kírun yìí ń sọ ní ìsìn àtàní lẹ́tà tààrọ́ bíi fi ahsani sura ọlọ́run ọba lọ́wọ́ bá mi lójú oorun. mọ̀nlálà mọ lálà gbọ́rọ̀ ń sì wá bá mi lójú oorun nù ń gbòde oníyá Muhammad ìrí ànábì mi àtẹ́bìrì fíìmà yahtasimu fíìhì malawul àlá àwọn màláíkà tọ̀jẹ́ wípé àwọn ni a tún súnmọ́ mi ọlọ́run ọba jù nípò tí a jẹ́ bíi ẹni tí ń bẹ́ńtù sí mi gangan báyìí ó sún tòsí arúṣù wọ́n ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nítòsí ọ̀dọ̀ mi àti àtúnṣúmọ̀ mi jùlọ nínú màláíkà lọ́wọ́lọ́wọ́ tí mò ń bọ́ sọ̀rọ̀ ìwà nàbí àtẹ́dìrì fíìmà yàtọ̀símìlà sọ́ọ̀mà nǹkan tó dá àríyànjiyàn lẹ́la àríwọ̀n ní ìsìn ọ̀dọ̀ bí ní ọlọ́wọ́ bá mi ń bo ní àtìmọ́yún ìmọ̀ o hmm. ọlọ́ni ya Muhammad lẹ́lẹ́kejì àtẹ́dìrí fíìmà yàtọ̀sí fíìmà malawul àlà sọ́ọ̀mà nǹkan tí àwọn mọ̀lẹ́kẹ́ ìṣẹ́ àwọn tuntun sọ ọlọ́run tó sọ fún lẹ́lẹ́kejì àrùbí ló wọn mọ̀ ọlọ́run tó sọ fún lẹ́lẹ́kẹta àrùbí ló wọn mọ̀ òní hàtà wàgọ̀ àyájáwó. بين كتفي حتى فوضع يده بين كتفي حتى وجدت بردها بين ثديي ọsàn wa gbé ọwọ́ lé mi léjìká báyìí mo sì fi ń rí tútù ọwọ́ ọlọ́run ọba dénú ọkàn mi lọ́nlọ́run. Hmm ọlọ́run sọ wa tún bi léèrè padà ńgbọ́ ọlọ́run gbọ́ wọlé ànábì láyà àtẹ́lẹ́yìn fi mọ àtẹ́sọ mọ̀hẹ́yà Muhammad ilé ànábì mi ìjọ ọmọ tí ń da yàrá lẹ́nu sánmà kẹ́sẹ̀ sánmà ọ̀jọ̀ ẹ̀ báyọ̀ nítòsí àrùsù gángan àwọn mọ̀lẹ́kẹ́ tí a kán bu síbi èmi lọ́wọ́ bá wà wọ́n ń fa nkẹ́kẹ́ lọ́la àrẹ ara wọn ní ìsìn ìwọ anabi lọ sí nbẹ lórílẹ̀ ìjọ ọmọ báyìí Ọlọ́run sì gbọ́ wọlé láyà anabi ni gbígbọ́ tó gbọ́ wọlé láyà yìí fa alimtu máa bẹ́yìn náà lè má ṣíríkì wà lè má gíríbì gbogbo tí ń bẹ láàrin bí oòrùn ti ń yọ síbi tí ń wọ̀ mo sì ń mà iye olóyún tó kù láyé rẹ̀ iye tó ti bí rẹ̀ iye tí ò ní bí rẹ̀ iye tí ń kú lọ́rẹ̀ iye tí ń ṣe gbọ́rẹ̀ mo sì ń mà inú rìwáyà ni wà alimtu máa fi samawati wal ard gbogbo ntí ń bẹ́ẹ̀ sẹ́wọ̀n mùsùlùmí máa lójú ẹsẹ̀ gbogbo ntí tún bẹ́ẹ̀ nà náà mùsùlùmí máa lójú ẹsẹ̀. ọlọ́run tó wá tóbi ọwọ́ ẹni mo ti máa yàtẹ̀símọ́nà fi darajati wal kaffarat ntí wọ́n jiyàn sí lọ́nà ìsìn wípé kí sì ni nǹkan kan ò tó ipa àwọn àbí àbámọ̀ tí wọ́n bá lọ rè é mọ nǹkan o yóò mú rìn àjò wọn yá tí wọ́n bá ti mọ nǹkan pẹ́rẹ́ yìí tí wọ́n sì ń ṣe yéé wọ́n ti kú oríire tí wọ́n bá tuntun àmọ́ nǹkan náà padà ìkéjì ẹ̀ tí wọ́n bá tún mọ̀ tí wọ́n sì ń ṣe àlìjẹ̀nà mọ̀rẹ̀ wájú wọn tí wọ́n wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́yìn. àníbi ni mo ti mà turupọ́lọ̀ ti di ọ́ mà pẹ̀lú pé àwọn sọ̀tara gbọ́ wọlé láyà àníbi bá ní aláwọ̀ àmì wípé sọ àníbi ni fil kafarot fi fi fi darajati wal kafarot ntí ó já pé tọ́mù nàbí náà bá ti ń ṣe tí wọ́n bá ti ń mú sàn báyìí tí wọ́n bá ti ń gbé lérí iṣẹ́ rẹ̀ báyìí iṣẹ́ rẹ̀ ó sì máa nípa sí i. tẹ́lẹ̀ bí tọ́mù nàbí ìkejì tó tún di yàn án sí ni pé gbogbo nǹkan tó lọ ń kó fún ọmọ nàbí àmà pọ̀ ṣùgbọ́n wọn wọ́n ń bẹ̀ tí wọ́n bá ti lè máa ṣe tí wọ́n bá ti gbé lérí òṣùwọ̀n sẹ́wọ̀n báyìí iṣẹ́ tí òjú wọn sáré sí lọ yóò tó gbó Ìbàdàn. bákan náà tí wọ́n bá tún ń náà ìkànnù ìdákejì tí tún àwọn kan náà bá tó gbogbo ìbàdàn yìí tí wọ́n ti gbé nǹkan lé yóò sì yọ̀ tán. ọlọ́run ni ọ̀wá sọ́ngbàna ni àkọ́kọ́ nǹkan tí wọ́n ń jiyàn sí ni pé kí ni tẹ́ pé tí ma ti gbé lérí iṣẹ́ ẹni kọ̀ọ̀kan wọn báyìí ládàá ti pọ̀ sí. ànábì mi àkọ́kọ́ òun náà ni alimọ́ṣíù ìlàlìjùmọ́ alimọ́ṣíù alálẹ́ àkọ́dámi ìlàlìjùmọ́ àti gbogbo ìgbàkigbà tí yẹn bá ti fẹ́ máa lọ jímà wọ́n máa rìn ni. kí wọn lọ jí jamaa arabi ń bá ní ọpọlọ ni o fẹ́ ni ilé rẹ̀ bá súnmọ́ bẹ́ẹ̀ ń gbọ́ ń tàtó lódò wá bí wa ti pé ọmọ ni n'otuba nàám bí nàìjíríà gan ṣe rí sọgbà kéèyàn máa dé jímọ̀ yẹn láti aago mẹ́jọ bẹ̀lẹ̀ kéèyàn wá kúrò láti aago mẹ́fà nàám lórí ọ̀rọ̀ ajé amòyì ẹni tí ilé rẹ̀ bá súnmọ́ júmọ́ à kọ́ máa rìn wá jímọ̀ ní tí ò lè rí yìí ò ṣe ọ̀dà ìmí tó wà almukfu filimasajidi baada solat nuruwaya mi wantidoru solat baada solat kọjá pé tí a bá kírun tán kéèyàn ò tún lè jẹ́ tí ó máa jókòó sí mọ́sálásí tẹ́ẹ̀mì rìn ò sáré máa fò bóde ẹlòmíà máa sálámà lórí rìn. ìní ọlọ́ọ̀sá wù jama àwọn kan bẹ ntí a máa bẹ̀rẹ̀ pé ṣé ẹ ti gbé kàmá ǹjọ́ mọ́sálásí ǹjọ́ jimá ni yọ̀ọ́ nǹkan ṣe ẹ ti gbé kàmá yóò ti rán àwọn ọmọ lọ wọn ègbé kàmá kò ní tí sàlùwàlà alimokfu onkaluku náà máa bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe rí sí yàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wà ìsbáàbùl wudu fílmàkìrùwàhátì nùrùwáyà mi fílmàkàríhì nùrùwáyà mi kéèyàn ò sì máa lè rọ̀jú sálùwàlà táìmù tó bá tiẹ̀ ń jọ pé ara fẹ́ kó mi bí inú ọyẹ kèésè tó lè sèyàn léṣe o sẹpẹlú mi kò kò sí tẹyà mọmú káàkó tẹyà mọ fẹẹ ṣe àmọ́ para rẹ ní ọyà yọọ máa ṣe báyìí sómi àlọlà bí gbèyàn ń para ó sì ń fa ṣàlọlà náà ni ntẹ́ àyàn bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ o ṣe tẹyà mọmú tó o bá yẹ mọ̀ kó ìsìlámù mọ̀ àlàáfíà kan ń bẹ fún ọ yá a lò láti ṣe kíni o láti sọ̀rọ̀ ọ̀la àní sọ mẹ́tẹ́ ẹ̀ tàǹtàn wọ́n tún wá ń bi pé kàfàrọ́ọ̀tì wa ń kọ́ èntì ó máa jẹ́ pé tẹ́sẹ̀ bá tiẹ̀ yọ̀ pọ̀ tí ma ti ń gbélé yọ̀ máa yọ̀ tán ah, àìsàn ni mẹ́ta náà tó lónìí alákọ̀ọ́kọ́ ifṣáù salam kéèyàn ó máa sálámà sí gbogbo mùsùlùmí àyàtọ̀ bá ti rí asalaamu aleykum ṣe mọ̀ pé kò ní í sí nǹkan tí ó kù lẹ́mìí mọ́ gbogbo ẹ bá ti rí ọmọ yá wọn sálámà sí mùsùlùmí wọn sálámà sí àyàfà wọn yìí táyì ti sálámà sí yẹn kódà bẹ́ẹ̀ yẹn ń kírun lọ àmọ́ sálámà sí ònlọ́wọ́ kùtì ọ̀fẹ́ kọ̀ọ̀kan tí wọ́n bá sálámà sásàm lórí irun ìṣàrọ̀ ní fi máa dáhùn ó lè ṣe báyìí ó lè ṣe báyìí ó lè ṣe báyìí tí ó sì máa kírun lọ wọ́n àwọn sálámà sí lórí irun bákan náà wà ètò àmú tọ̀ àmú kéèyàn ò sì máa bu àwọn èèyàn ló ń jẹjẹ. jamaa kìí ṣe àrísìkọ́lá nìkan ló lè búyàn ló ń jẹjẹ o. a ń sọ́sàn sọ pé tó bá tiẹ̀ jẹ́ pélé bá fún ọ pọ̀ tí ò sí nǹkan kan mọ́ tẹ ẹ kọ́nà kọ́ sí ẹran díẹ̀ báyìí lẹ fẹ́ ṣe lè yín wàá rọ̀ mi lu ẹran o òun tẹran bá ti pọ̀ sí bí omi o fomi náà tọrọ bọ̀bá bù fún nébọ̀ rẹ kò ní í pè ní pure water kí ni ó pè o omi ẹran ẹran náà ti tọ̀ sí i. mọ́rọ́k òlàǹpè ẹlẹ́ẹ̀kẹta wàsọ̀láàtù bìlẹ́yìn wànàṣù níyàmùn tẹ́ ẹ bá tún lè máa jí máa yẹn náà fílà fọlọ́sọ lóru táwọn táwọn yẹn ti sùn lọ gbogbo ẹni tí bá máa ṣe yòó ànábì wa ni man fàlàlàlì sàrọ̀ nǹkan tí mo kà á lẹ́yìn àṣà bìkọ́ìrì wà máa tà àṣà làkọ́ìrì wà máa tà làkọ́ìrì wà kọ́rọ̀jà min kọ̀kì àtìhí nùrùwẹ́yà ni wà máa tà min dùnú bìhí kàyọ́mi wàlàtì ọmọ gbogbo bàtì bá ń sẹ́ni ọ ń sẹ̀mí lórí oríire ìgbọ̀ ọba kú ó kú lórí oríire ìjọ ń tọ̀ ń báwo e jáde láyé wọn ò ní bá ẹsẹ̀ ẹyọ kan báyìí nínú iṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ pé ó sẹ̀kẹ̀ báyìí wọ́n àbá nǹkan mẹ́ ẹ wá máa wo ibi tá à ń lọ ibi à ń lọ gan kọ́ ibi àwa ń lọ rèé tontiba bẹrẹ sọsase gbọwọlé anabi tó laya tí mọgbọn tí mẹsẹmà àti lẹǹkankan so lè máa ti bẹnu Ọlọ́run la òní àtún lẹnu àlà kọmá Ọlọ́run tún ní ya Muhammad pèrè anabi jẹ́ ń tún wá kọ́ lẹ́kọ̀ọ́ tó tún máa wí. ṣé ẹ̀mọ̀ kó pápẹ́ nǹkan míì tún kù tẹ́nà bí òtún mà ní kọ̀yìn wọn máa sọ pé wọ́n tún kọ́ ní nǹkan láàyè náà wàá kú bára sọ̀rọ̀ àtọ́ba tí ń kírun tán máa sọ pé allahumma inni as'aluka fi'lal khairat máa sọ pé wọ́n bá mi o. ntí mò ń bí ọ dáadáa ni ojú ọmọ tọwọ́ tèmi sè wà tẹ́ríkẹ̀lì mú ń kẹrọt má wọ́n bá mi ń bi ntí ọ̀dà má lò mí fún bínú wà masakin gbogbo ọba ti tó mi jẹ́ máa lè nífẹ̀ẹ́ wọn wàhálà ni o wọn sọ pé èèyàn ń bẹ lókè ìwà ń na amantọ́kàlùkù fi ń sọ́lé o amẹyẹ o ti ń pọ̀ ilé àmì o wàhálà ti sí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọmọ àlìjẹ́nà náà ló lè torí tó ń sílẹ̀kùn rẹ̀ lẹ̀ náà wọn padà pín ọ náà ti وحب المساكين وإذا أردت بعبادك فتنة ibi afẹ́ fi sínú bírákẹ́tì nù gbogbo ìgbàkígbà tó o bá ti á fẹ́ ronú aburú sórí ilẹ̀ ọ̀fẹ́ bínú sàn ti ń bẹ lórí ilẹ̀ fàkùbídùnì ilayka ghayra maftunin yá tètè mú mi kúò ńlẹ̀ má jẹ́ kádàwó yọ ọ́ kán mi. Ah. àdúrà wo tún lè léyìn. ó sì ń jọ jẹ́ àmì hadith abdullahi ibn busr sabila min hadith busr ibn abi arta inú riwaya mi ibnu àrùtọ́ bìdúnà àbí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń gbà wá pẹ̀lú àbí àrùtọ́ búṣúrù èèyàn dáadáa ní sọ̀hábí ìjẹ́lì olùsọ sáà máa ń ṣàdúrà kan pípọ̀ kí n máa ń sọ àdàlhàdé jáàbí sunan ó sọ̀rọ̀ máa sọ pé allahumma ọlọ́run bá wà ó ahsin àkìbátànà fil umuri kulliha jọ́rọ̀ wa jọ́ kángun síbi tí ó yọnu jẹ́ alátúbọ̀tán rí wà àjírnà min khizi dúnìyà wà min àdábì àkhírọ̀ wà sọ wà dákùnlà wà níbi gbogbo ẹ̀tẹ́ láyé ń má tìá láyé má tó tìá lálẹ́ kìámà tá a bá rí ládùú ìfìbáwọn ládùú àbáwọn àyè mọ̀túmọ̀ rẹ̀. وجاء الإمام الطبراني زيادة لطيفة صحيحة ثابتة على هذا الحديث lọ́dọ̀ ọmọ tọ̀bọ̀rọ́lé hamsa wọn sọ wípé man kana dhalika du'aahu ntí mo sọ fún yìí tẹ̀yì ẹ̀ntì bá máa wí pọ̀n gbogbo gbà mọ́tà qabla an yusiba wùlẹ̀bàlà tọ́ba kú ọ̀la tápàrà sí bú ọba ọlọ́run kú ọ̀la yìí lónìí. ibi àtúnlọ́nu ṣe n tó bá ń wí mànkà nàdáàlì kàdúrà áwò máta ẹ ọ̀pọ̀lọpọ̀ yi mi lori wí nù wágé allahumma ahsin aqibatana fil umuri kulliha wa ajirna min khizi duniya wa min adabil akhirah. ntí ó kò sí tí ó wà sọ́dọ̀ máa ná ànábì yìí tó bá kùsẹ̀ kùsẹ̀dù kan ọlọ́wọ́ yà apá ní ìsìn ntàn gbóòórùn bí náà ìjọ pé kí ni o ìjọ pé kọ́dárù máa ṣe kí ni o kọ́dárù máa ṣéǹjì ṣé bẹ́ẹ̀ wà lórí àbí bẹ́ẹ̀ kọ́. biawni min arrahman tó bá di jọba jọ abana tẹ̀lé hadithi zayd bin thabit wal hadithi sọdọ̀mọ̀ musoro ta'ala tẹ̀sán lọ́njọ́ kan tẹ̀ẹ́dẹ́ bi àárín àwọn sàrẹ́ bíi mẹ́fà kan sí márùn kan sí mẹ́rin kan bí rọ́wínà ṣe ń wínú fàyídàhù fàmúrọ̀ bí akburin sita aw khamsa aw arba fàkàrà sàlámù náà sábà hadìl kúbúrú inṣàlá ta'ala. an sàn bẹ̀rẹ̀ pé àwọn oníyàn irú àwọn èèyàn wò ni ẹ nígbò ni wọ́n kú kí àmì ìpara ń sọ kí ni nǹkan tó padà tẹnu ìyàwó àìsà jáde níjọ́ tí ń gbọ́ ọmọ kóńkó ló kàn án lọ tọ́mọ ìyèsí tí bàlágà tíyàwó ń pè máa hmm, tayé gbòòrùn àlìjẹ̀nu náà lọ́ọ́ bá ń tiẹ̀ táwọn ibi tún ń dá ìyàwó alákẹ́ pé kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀ tọ́mọ akọkọkọ wa kó wa ntí ó gbẹ̀yìn ọ̀rọ̀ oni jamuru oni jamuru bẹ́yìn hàdí àhàdí wà hàl hàdà lọ́kọ́dàr àlàzìlì hàl yàtàgọ́yàr àwòlà yàtàgọ́yàr bí ibni láyé tààlà wà in nkàna fílì umri bàqìyà sanatanaffas طويلا في هذه المواضيع هذا بجنب لذلك كان بإذن الله الواحد القهار tábàtì nse utuba òní lárúbáwá lọ nísìn á padà sí àdúrà òjò ọ̀kan nù ọmọ ẹ̀yà tó pé àṣàkíyèsí rẹ̀ ọlọ́mba ní sẹ́lẹ̀sán olóore ara ń ní ìlú á padà sí dùá òjò bí idnillahi ta'ala tàbá wá ṣe báyìí a fẹ́ kí irun òjò ní masalasi tó di ìjọ sannde láàárọ̀ tó jẹ́ pé sunna ni bákan náà ẹlòmínú ó tún padà béèrè yóò padà jáde nínú àwọn táwọn mọ̀sán mi ó túbọ̀ a bá a bá pinlẹ̀ yẹn náà fílà náà ṣé bọ́lá wọn padà rọ̀jò tó bá fẹ́ rọ̀ kí ni a tún wá fẹ́ yẹn sí bákan náà tí kùsùfù bá ṣẹlẹ̀ tó bá ti di wípé oòrùn ọba lọ rè wọ ohun táìlì láyé ànábì tí ó sùpà jáde ànábì ọ̀sàdé bóde yọ lọ rè mọ yẹn náà fìlà bí ọba sí yẹn náà fìlà náà sàyẹnjẹlì kíni padà sí kíni o yọ padà clear kíni fáìdà ti ń bẹ mi náà fìlà o bí ìdìláì tààlà láà ní àárọ̀ níjọ́ sunday bí ìnìláì tààlà ní nǹkan bíi seven sí quarter after seven àáyàn náfìlà kíni o náfìlà ìwà òjò nínú mọ́sálásí ń bì bí ìdílé duawu listisqa insha allah salatu listisqa insha allah rahman alhamdulillah. الحمد لله الذي خلق كل شيء بقدر أحمده وأجلله وأعظمه وأثنى عليه بما هو أهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله وهكذا أخبرنا رسول الله صلى الله عليه وسلم عندما أسري به وعرج به حتى ظهر رسول الله صلى الله عليه وسلم لمستوى يسمع فيه صريف الأقلام قد أخبرنا رسول الله صلى الله عليه وسلم بما رأى قرب ربه سبحانه وتعالى ومن هنا تنفسنا طويلا في في النصوص الواردة في أن ما قد كتب في التقدير العام الأزلي لا يتغير كذا ما كان من التقدير العمري الذي سيكون في بطن الذي سيكتب على الجنين وهو في بطن أمه كذلك ما جاء في التقدير السنوي جاء هذا من كلام ربنا سبحانه وتعالى عندما يخبرنا عن شأن ليلة القدر كذلك ما جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله ترضاه مما يثبت لنا أن عندنا التقدير اليومي يتعاقب فيكم ملائكة بالليل وملائكة بالنهار ولكن هذه الخطبة اليوم تدور حول النصوص التي تشعرنا وتنبئنا وتعلمنا بأن هذا القدر قد يتغير هل هكذا هل كان ذلك كذلك أولا جاء في الصحيح عندما مسلم رحمه الله تعالى من حديث أبلا بن مسعود رضي الله تعالى أرضاه قالت قالت زوجة الصلاة أم حبيبة اللهم أمتعني وفي رواية اللهم متعني بزوجي رسول الله صلى الله عليه وسلم وبأبي أبي سفيان وبأخي معاوية فقال رسول الله صلى الله عليه وسلم قد سألت الله لآجال مضروبة وأرزاق لآجال مضروبة وأيام معدودة وأرزاق مقسومة لو لن يؤخر لن يعجل شيئا قبل حله أو قبل حله أو يؤخر شيئا قبل حله وحله ولو سألت الله أن تعيذك من عذاب في النار أو عذاب في القبر لكان خيرا وأفضل كذلك كان رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا بأنه سيكون في هذه الأمة في آخر الزمان قوم يعتدون في الطهور والدعاء جاء هذا في المسند من حديث عبد الله بن المغفل كذلك جاءت السنن عند أبي داود بإسناد حسن إن شاء الله تعالى أن عبد الله ابن مغفل سمع ابنا له يدعو فيقول اللهم إني أسألك القصر الأبيض عن يمين الجنة إذا دخلتها فقال له عبد الله ما إني قد سمعت رسول الله صلى الله عليه سل الله الجنة وتعوذ به من النار لأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يأتي سيكون في هذه الأمة قوم يعتدون في الطهور والدعاء وتفسير هذا جاء من حديث سنة بن وقاص أنه سمع ابنه كذلك يدعو يدعو يدعو بمثل هذا الدعاء فقال له إن إنك إن أعطيت الجنة فقد أعطيتها وما فيها من الخير وإن أعدت من النار فقد أعدت منها وما فيها من شر كذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا كثيرا من أن نتلفظ بشيء سيضرنا أو يسبب لنا مشكلة أو مرضا جاء في الصحيح عند الإمام مسلم كذلك جاء في السنن عند الإمام النسائي من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أن الله صلى الله عليه وسلم عاد رجلا من الأنصار قد خفت فصار كالفرخ فقال صلى الله عليه وسلم لعلك تدعو بشيء أو تسأل إياه فقال نعم يا رسول الله قال ماذا تقول قال كنت أقول اللهم ما كنت معاقبني به في الآخرة فأجلوا لي في الدنيا فقال صلى الله عليه وسلم إيه إنك لا تطيق ذلك أو لا تستطيعه فقال صلى الله عليه وسلم قل اللهم آتنا في الدنيا حسنة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 إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد عباد الله وهكذا كان رسول الله صلى الله عليه وسلم قد علمنا دعاء وقد علمنا بعض خصال فكل من لازمها سيخرج من هذه الحياة الدنيا كيوم ولدته أم من ذنوب كيوم ولدته أمه من ذنوبه فإن عاش عاش على خير وإن مات مات على خير جاء في المسند عند أبو أحمد كما جاء في السنة الترمذي من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما أن الرسول صلى الله عليه وسلم احتبس عليهم لصلاة الغداة يوما حتى كدنا نتراءى قرن الشمس وفي رواية عين الشمس فلما صلى النبي صلى الله عليه وسلم ثوب بالصلاة فصلى بهم وتجوز صلى الله عليه وسلم في هذه الصلاة ثم قال صلى الله عليه وسلم لهم أنتم على مصافكم فإني أخبركم بما حبسني عنكم وفي رواية آتاني الليلة ربي في أحسن سورة فقال يا محمد أتدري فيما يختصم فيه الملو الأعلى فقلت لا كرر الله تعالى على رسول هذا ثلاث مرات فيكون جوابه لا لا قال فوضع يده على كتفي حتى وجدت برد ها بين ثديي فعلمت ما بين المشرق والمغرب وفي رواية فعلمت ما في السماوات والأرض ثم قال يا محمد أتدري فيما يختصم فيه ملو العالى فقلت نعم في الكفارات في, في الدرجات والكفارات والدرجات المكث في المساجد بعد الصلاة والمشي على الأقدام إلى الجمعات وإسباب الوضوء في المكروهات وفي رواية في المكاره والكفارات إفشاء السلام وإطعام الطعام علمه ربه سبحانه وتعالى دعاء فيه شيء يشعرنا بأن هذا القدر قد يتغير لكن ماذا قال ربنا سبحانه وتعالى يا محمد فقل بعد الصلاة إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك فقال صلى الله عليه وسلم فحق فادرسوها وتعلموها وكان رسول الله صلى الله عليه وسلم مما قد أخبرنا ومما يصدق هذا ما جاء من حديث من حديث بسرنا بأبي أرطاه أن الرسول صلى الله عليه وسلم قال كان يكثر من هذا الدعاء اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا والعذاب الآخرة وجاءت زيادة لطيفة صحية ثابتة عند الطبراني أن الرسول صلى الله عليه وسلم عقب هذا الكلام بقوله من كان ذلك دعاه مات قبل أن يصيبه البلاء وهكذا رأينا رسول الله صلى الله عليه وسلم يستحثنا على الإكثار من الدعاء وأن نلح على الله سبحانه وتعالى في الدعاء وأن نتضر إليه سبحانه وتعالى فإنه يعيذنا بذلك من عذاب النار أو من عذاب القبر ويدخلنا بذلك الجنة والكل هذا يفيد تغير هذا القدر أو تغير التقدير العام أو لا يفيده ففي الأم ففي الكلام بقية إن كان في البقية في الخطبة القادمة إن شاء الله تعالى اللهم وفقنا اللهم وفقنا واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنا اللهم ان كان اسماعنا في السعداء فثبتها فيها وان كانت اسماءنا في الاشقياء اللهم محا اللهم محا منها يا ارحم الراحمين ويا اجود الاجودين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر لك الدين اللهم من أراد بنا وبديننا بسوء اللهم اعرض الفتن واجعل كيده في نحري واجعله يتمنى الموت ولا يستجاب له اللهم احصي اعداءك واعداءنا عددا وقتلهم بردا ولا تبك منهم احدا اللهم خذ زمامه هذه الدولة لعبارك المؤمنين اللهم لا تخرج الأمن من هذه الدولة أبدا يا أرحم الراحمين اللهم ربنا اسقنا اللهم ربنا اسقنا اللهم ربنا اسق العباد والبلاد اللهم اسق البلاد والعباد اللهم ربنا فإنه لا ينزل بلاء إلا بذنب ولا يرفع إلا بتوبة اللهم تب علينا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم إنا خلق من خلقك ليس بنا غنى عن رزقك اللهم ربنا اسقنا اللهم ربنا اسقنا اللهم ربنا اسقنا فإنك على كل شيء قدير وأنت بالإجابة الجدير اللهم ربنا تبنا إليك اللهم ربنا إنا نستغفرك اللهم تب لنا ذنوبنا جميعا يا أرحم الراحمين اللهم إليك نبنا اللهم إليك نبنا وإليك تبنا اللهم تقبل منا يا أرحم الراحمين اللهم اسكنا اللهم اسكنا اللهم اسكنا اللهم اسقنا ماء طهورا يا أرحم الراحمين ولا تمطر علينا يا أجود الأجودين اللهم ربنا اسقنا بسقاء رحمة اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم إن عبادك يتضرعون اللهم قد أصابنا البلاء اللهم قد رجعنا إليك واقتعنانا أنه لن يصيبنا بلاء إلا بذنوبنا اللهم ارفعنا عنا البلاء اللهم ارفعنا البلاء اللهم ارفعنا البلاء يا أجود الأجودين يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدا في بنفسي وثنى بالملائكة وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القال في مقولات الشيئة الثابتة إنه من نسل الصلاة علي خطي طريق الجنة اللهم صل وسلم وبارك